الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم يصدكم عن دينه فيمت وهو كافر فأولئك فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون إن الحمد لله ونستعينه ونستغفره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 a fi ọpẹ fún ọlọ́run ọba fún ọlọ́run ọba a fún ọlọ́run ọba ọba tí ọ dá ẹ̀mí wa sí di ọjọ́ tòní tí í ṣe ìjọ kẹta oṣù ramadana alápọ̀lẹ́ inú ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ kí ẹ̀dọ́ sẹ́mi díjọ́ tí wọ́n ní lónìí wọ́n mú oṣù àwẹ̀ torí pé àǹfààní tó sílẹ̀ fún lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ọ̀nà tí ó ti gba láàdá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ́lọ́run òbò fún láǹfààní lò ọwọ́ àánú àwọn ẹ̀ńtán pọ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá wẹ̀ ní dùnta tí wọ́n bá wẹ̀ lẹ́sìn ṣùgbọ́n tí wọn ò sí lónìí tọ́lọ́ bàbá dá ẹ̀ ní ẹrú sí di oṣù ààwẹ̀ míì dájúdájú àlékún kẹlọ lọ́wọ́ bá tún ṣe fún kọ́lọ̀ bó ṣe àlékún kẹrẹ ní alórí. ìntí wá dé kéèyàn ọjà ń fa àní rẹ̀ òun náà ni pé kéèyàn ò mú ìjọsìn àti báádà àti súnmọ́ lọ́hùn ní kókó iṣẹ́ tó ń ṣe ní oṣù náà gbogbo ògbìyànjú ẹ̀dà bóun ni ó ṣe rí ipò tọ́ga ń wájú ọlọ́run lọ́yẹ kọ́ máa lé pàápàá jùlọ ní oṣù wọ̀nyí kápọ́nù sẹ pàápàá jùlọ ní oṣù yìí kápọ́nù sẹ láàdá káka alukọ̀ránì lọ́pọ̀lọpọ̀ kásì ọ̀pọ̀lọpọ̀ istigfar astagfirullah kama sí ọ̀pọ̀lọpọ̀ subhanallah kama sí ọ̀pọ̀lọpọ̀ láìláha illallah ìnìtọ́ ẹ̀kọ́ jẹ́ ìsẹ̀mí mùsùlùmí nínú oṣù wọ̀nyí àbí nínú àwọn ọjọ́ wọ̀nyí oṣù tá a wà nù rẹ̀ yìí oṣù nítọ́ yẹ kọjẹ́ pé gbogbo ohun tí ọba ní sẹ́yìn láǹfààní kó dínà sí inú oṣù yìí gbogbo ohun tó ṣe tí wọ́n gan mọ̀ pé bọ́ bí ọba ṣe já sí ẹsẹ̀ fún ọ wọ́gbọ̀n ní rí ládàá ọyẹ kẹ́dùn dínà sí lè àwọn nǹkan wọ̀nyí ọyọ ká ní ní àníyàn wa nígbà tá a bá bára wa nù oṣù àwẹ̀ lójúmọ́ la máa sọ à ń bẹ lọ́n ká pẹ́ láyé à ń bẹ lọ́n ká gùn lẹ́mì ṣùgbọ́n tó dá wa lójú náà ni pé àwẹ̀ kan lágbàlá nígbà mímọ́ bó tilẹ̀ ò ká máa gbàdúrà ká láyé tó àwẹ̀ kan náà lágbàlá nígbà mímọ́ nítorí délé gẹ́gẹ́ bí mùsùlùmí àsìkò tó ọba láǹfààní àti ṣèjọsìn máa rò pé ó ṣeéṣe kí mara àǹfààní mi mọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ rírun tá à ń kílẹ̀ márùn lójúmọ́ ṣùgbọ́n gbà mí tánàbí bá ń tún sáfù sí àmọ́ sọ fáwọn sàhábà pé sọ́lé sọ́láta mo wá díẹ̀ kí irun irun ẹni tí ń dágbére ìyẹn ni pé bọ́ bá fẹ́ kí àṣùbà àmọ́ fọkàn sí pé irun zuhur ọbọ̀ láyé bọ́ bá fẹ́ kí irun zuhur mọ́ fọkàn sí pé ó kí àlàsárì bẹ́ẹ̀ ni magrib síṣà bẹ́ẹ̀ ni ìṣà ìṣàṣùbà ìyẹn ni pé ọ̀pọ̀ kan rẹ pọ̀ bí ìgbà tó jẹ́ pé irun kan yìí tó kí ni tó fi pàdé ọlọ́run bẹ́ẹ̀ ni ó ti yẹ kéèyàn sí gbogbo ìjọsìn tó bá lásìkò ààwẹ̀ tá à ń gbà ààwẹ̀ ojúmọ́ kọ̀ọ̀kan kẹ́dọ̀ ọmọ rò pé ó ṣeé ṣe kọjá pé ẹni tí ń gbà kan yìí nítorí ìdí eléyìí ń gbọ́dọ̀ fi ṣeré ń gbọ́dọ̀ jẹ́ kí nǹkan mi ò kó mi ńlá dá lọ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tí kò ní ńlá dá lọ kọ́lọ̀ bọ́ sànù wa ní ìtẹ̀síwájú nínú tafsiri wa aya tí wọ́n ká fún ọ̀rọ̀ lọ́ọ̀bá tó sọ ní suratul bakara pé yas alunaka ani shahri harami qitalin fi wọ́n bí ọ léèrè nípa oṣù alápọ̀nlé ká máa jagun ní oṣù alápọ̀nlé kul qitalun fihi kabir sọ fún wọn pé ìmá jagun nínú oṣù alápọ̀nlé in tó tóbi níwájú ọlọ́run ọlọ́run ọba àlekíọ́lá ọ́sà àwọn oṣù kan tó pé wọn lóṣù àpọ́nlé àwọn oṣù tí wọ́n lápọ́nlé àwọn mẹ́rin ni gẹ́bà alkùnránì sí sọ ọlọ́bọ̀bà alékiọlá ní iná ìdáta ṣuhuri inda allahi na ashara shaharan يوم خلق السماوات ومنها أربعة arba'atun الله ọlọ́ọ̀bọ̀ ọba alékiọlá أني ní iye oṣù ló ń kà níwájú ọlọ́run oṣù méjìlá ni inú àwọn jọ́wìn lọ́lọ́run ọba ti dá àwọn sánmà àti ilẹ̀ ọlọ́ọ̀bọ̀ ọba alékiọlá ní inú àwọn oṣù méjìlá yìí àwọn oṣù mẹ́rin kan wà tọ́jẹ́ pé àwọn oṣù tí wọ́n lọ́lá ni tí wọ́n lápọ̀lé àwọn oṣù yìí ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ sàlàyé rẹ̀ fún wa ó ní sàlásùn mutawaliyatun wà rọ́jàbù múdọ̀ ànábì ni àwọn mẹ́ta nú àwọn oṣù náà tó tẹ̀léra wọn ó náà ni zulqaada zulhijja àtúnṣu muharram zulqaada òun lóṣù kọ̀ọ̀kanlá zulhijja òun lóṣù kejìlá muharram òun lóṣù àkọ́kọ́ tọdún tó tẹ̀lé anabi ní mẹ́ta tó tẹ̀lé ra wọn anabi sallallahu alayhi wa sallam wa ni ẹlẹ́ẹ̀kẹrin wọn náà ni rajab mudar rajab èyí tó tẹ̀lé jumada al-akhir tọ́wà láàrin jùmádá àtúnṣù ṣàbán ìyẹn ni pé oṣù kéèje kàlẹ́ndà hijira àwọn oṣù wáyí ọlọ́ọ̀bá pé wọn ló àpọ́nlé kọ́dà ọlọ́run ọba ó ṣe lófin pé àwọn mùsùlùmí ọ̀ gbọ́dọ̀ jagun tí ẹ bá ṣe kọjẹ́ túláàsì wọn ọ̀ gbọ́dọ̀ dírò ogun nínú àwọn oṣù wọ̀nyí torí pé àwọn oṣù alápọ̀nlé ni kọ́dà ńgbà táwọn ọ̀sẹ̀ bọ́ tí wọ́n bá fìtínà wọn débì kan ọlọ́ọ̀bá ní kí ẹ tó gbógun tí wọ́n fàyèdà sálàfà aṣòro lòrò ẹ jẹ́ kí àwọn oṣù àpọ́nlé ọ lọ tán gbà àwọn oṣù àpọ́nlé bá parí ìgbà náà ẹ lè sígun ọwọ́ ṣẹlẹ̀ pé ànábì sọlọ́láhùn aláìwò sálàm ànábì ráwọn ọmọ ogun níṣẹ́ inú oṣù jùmádá jùmádá al-akhir ìyẹn ni pé oṣù kẹfà léètọ́ jẹ́ pé kò sínú àwọn oṣù àpọ́nlé tí ṣẹ̀ríà ní a nù wọn ọwọ́ ṣẹlẹ̀ pé àwọn sahaba ńgbà wọn lọ láti títí ànábì sallallahu alayhi wa sallam ogun sẹlẹ̀ wọ́n pàdé ọ̀kan nínú àwọn ọ̀tá wọn nínú àwọn ọ̀tá islam tí wọ́n ń pè lọ́dọ̀rọ̀ mi ogun sẹlẹ̀ láàrin wọn débi pé wọ́n pa ibùdó lọ́dọ̀rọ̀ mi ìjọ tí wọ́n wá sí kíní ẹ̀ sẹlẹ̀ ọjẹ́jẹ́ ìjọ tí oṣù kẹfà parí alẹ́ tó sùn kẹfà parí lè tọ́jú pé ìjọ kejì rẹ̀ ni ọmọ jẹ́ ìjọ àkọ́kọ́ oṣù rajab ìjọ jùmátìdù jùmádà láàkìr parí ilà àwọn kẹfẹ́rí ni wọ́n wá rélé lẹ́rìí ipe anabi sallallahu alayhi wa sallam òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti takò tí ẹ̀sìn wọn gan wí nípa pàbọ̀dọ̀ jagun nù àwọn oṣù wọ̀nyí torí pé ẹni tí ẹ gbógun tì wọ́n ní àwọn mú péjọ rajab níjọ àkọ́kọ́ oṣù rajab lè tọ́wà nú àwọn oṣù àpọ́nlé wọ́n á bí ànàbí sallá alẹ́ ìsẹ́lẹ́mà léèrè pẹ́tọ̀ ìwọ́ tó ní àgbọ̀rọ̀ kí lọ fẹ́ sọ bí eléyìí ní ìsìn ọlọ́ba sọ ayà ìkàlẹ̀ ipò wọn bí ọ léèrè nípa oṣù àpọ́nlé kí ní ìdájọ́ kájagun nú oṣù àpọ́nlé polkitaru fi yí kẹbí sọ fún wọn pé ká jagun nú àwọn oṣù àpọ́nlé in tó tóbi níwájú ọlọ́run ọlọ́run ọba kọ̀ lóòótọ́ ni ṣùgbọ́n wọ́sọ́dún à ń sẹ̀bi líláhi wà kúfurun bìhí والمسجد الحرام وإخراج أهله منه أكبر من أكبر عند الله tẹ́ bá rò pé àṣìṣe táwọn mùsùlùmí ṣe lè sọ́jẹ́ pé àwọn ẹni tí wọ́n sílẹ̀ wọn ọ̀mọ́kóṣù oṣù rajab ti lé torí pé ó dìgbò oṣù bá lé kí wọ́n tó mọ̀ pé a ti wọ oṣù tuntun mi tọ́ba wa jẹ́ tí wọ́n ṣe òyìn tó tóbi ni nǹkan míì wá wà tẹ́yìn kèfèrí mọ́kà náà ṣe tó jẹ́ pé ọlágbá ó tóbi wájú ọlọ́run ọba délé lọ ọlọ́run bá wa káwọn ẹlẹ́ báyìí pé wọ́sọ́dún àǹsẹ̀bí lìlá kakọ̀ dínà àwọn èèyàn láti gbọ́rọ̀ ọlọ́run láti ṣe ń tọ́lọ̀ wọn bá fẹ́ eléyìí náà ń tó burú ni bákan náà wọ́n kú fúrú ń bì yìí kọ́dà inú tó tún burú kásẹ̀ kẹfẹ́rí sọ́lọ̀n kẹ́dọ̀ ọmọ gbọ́lọ̀n ọba gbọ́ walmasjid alharami wa ikhraju ahlihi minhu akbaru indallah masalasi alápàlẹ̀ ti jẹ́ masalasi makka ká fúnlẹ̀ máwọn èèyàn débi pé ká lé àwọn aráàlú jáde nítorí pé wọ́n se islam ọlọ́ọ̀bá ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tóbi jù ní gánwájú ọlọ́run ìyẹn ni pé aya ìsọ fáwọn pé ẹ̀sùn tẹ́ fẹ́ fi kan alayhi wa sallam àtàwọn sahabi rẹ pé wọ́n tako wọn bá fẹ́ èyí tẹ́yìn ṣe burú ju tí wọ́n se lọ torí pé àwọn ni pé ẹ̀kọ́ dínà àwọn èèyàn ẹ wọn nítorí pé kí o nítorí pé wọ́n láwọn gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ nípa in táwọn kẹfẹ́rí mọ́kà lọ́jọ́ wọn àná fojú àwọn mùsùlùmí àkọ́kọ́ rí kò só lọ́kàn ọ̀jọ̀ kan ìyá tí wọn ò fi jẹ wọn nítorí ìdí eléyìí ọlọ́run bá ní eléwọ̀n àkọ́kọ́ ẹ̀ẹ́kejì gbogbo ohun tó léwu wọn ó ṣe kò tóbi tó ẹsẹ̀ rí o tóbi tó kẹ́ ẹ ti kẹfẹ́rí sọ́lọ̀ ẹ̀yin tẹ́ ẹsẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ sẹ́yìn lẹ́nu àti máa sọ pé nìkan tẹ́lọ̀ ni kò sí ẹ̀sẹ̀ tó tó ká tó ṣe kí ni o káṣe kẹfẹ́rí sọ́lọ̀ bákan náà mọ́ṣáláṣí alápọ̀nlé tẹ́ ẹ lé àwọn ará abẹ̀ jáde ẹ fúnlẹ̀ mọ́ àwọn mùsùlùmí débi pé ẹ lé wọn jáde nù kí ni o inú mọ́kà gbogbo eléyìí ọlọ́ọ̀bá ní ẹsẹ̀ rẹ tóbi ju gbogbo ń tẹ̀sí lọ́wọ́jú ọlọ́ọ̀bá ní fitina tẹ́ ẹ sọ lórí àwọn ẹni tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ ó le ju ìjà tẹ́ ń sọ pé wọ́n jà lọ torí pé àwọn ẹni tí wọ́n gba ìsìláàmù lọ́jọ́ wọn àná níbẹ̀rẹ̀ ìsìláàmù àwọn kèfèrí mọ́kà wọ́n fúnlẹ̀ mọ́ wọn débi pé wọ́n gbìyànjú kápá kan nù wọn gan fún ọ̀sẹ̀ láwọn òsè ìsìláàmù mọ́ ibi tí wọ́n fi tí wọ́n dé ọlọ́ọ̀bá ni fìtínà tẹ́ fìtínà àwọn olùgbàgbọ́ òdodo ó lọ ọlọ́ọ̀bá ọba àlékí ọláwá pé àwọn mùsùlùmí àwọn tí ara ìsọ̀kalẹ̀ léhan lórí àwọn sàábẹ́ lọ́jọ́ àná a wà láyé lónìí ọlọ́ọ̀bá fún wa nípa àwọn tí wọ́n jọ́ta ìsìlámù ọlọ́ọ̀bá ni wà zàlúnà àwọn ọ̀tá ìsìláàmù àwọn ọ̀tá ẹ̀sìn yìí wọn ò níyé máa gbógun tì yín hátà yàrùdúkùm àndínìkùm ìnísítàtọ̀rù wọn ò ní míyé máa gbógun tì ó dìgbà wọn bá rí pé wọ́n yí yín padà kó nu ẹ̀sìn yín ẹ̀sìn táwọn ń fẹ́ ìsìláàmù mọ́ lópin bí wọ́n bá ti lágbára mọ́ níbi agbára wọn bá débi pé mùsùlùmí ó sì máa ronú bí kó wọn ọmọ sẹ́sì mọ́ àbí bí ó ronú kọ́mọ ma mọ́ yọ́ mọ dí okọ̀ ìsìláàmù kọ́dà ń gbà mí ò lè máa kírun sugbon mọ gba àwẹ̀ ṣùgbọ́n fìtínà ọ̀tá ìsìláàmù ti gbé kónú ìsìláàmù ó ti ṣe tó ti ba ìsìláàmù rẹ̀ jẹ́ ẹlòmíì ọ̀rọ̀ ni ó sọ wàláhì ó sì jáde nú ìsìláàmù kò ní fura torí fìtínà ọlọ́ba wa sọ fún wa pé àwọn ọ̀tá ìsìláàmù ń ò ní máa yálà ogun à ń yàdá ń ni à ń gbé kan nǹkan àjà ni tàbí ogun tí wọ́n bá wa jà débi pé wọ́n bá láàka ẹ̀wà àtọpọlọwà àti orí wa jà èyàn ó sì máa jẹ́ mùsùlùmí ẹ̀rí mọ́síláṣí kọ́dà ẹ̀ bá ń sáfọ́ àkọ́kọ́ yọ́ lọ mọ́ká yọ́ lọ mọ̀dínà obìnrin ó múra àmọ́ wà láàyè wọ́n ti kó ìsìláàmù kó lọ̀kọ̀ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti fi nǹkan míì ìmúra rẹ̀ kò ní ní kọ́ mọ́ ronú bíi ti yahudi ìmúra rẹ̀ kò ní ní kọ́ mọ́ ronú bíi ti nasara torí pé àwọn ọlọ́kọ̀ nǹkan àjà tí wọ́n ti fi bá ọpọlọ rẹ̀ jà nínú àwọn tá à ń gbọ́ ń ròyìn èyí tá à ń gbọ́ nínú mọ́máwòrán àbí èyí tá à ń gbọ́ nínú asọ̀rọ̀mọ́gbèsì ti jẹ́ rédíò gbogbo ẹ̀ pátá ó lè da ọpọlọ èèyàn rú wà láì tọ́sà ìsìlámù fi báyàn jà ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ni wàlá ẹ̀zàlúnà yọkọ̀tìlúnà kò mú òní yẹ máa gbógun tì ní gbogbo ọ̀nà tí wọ́n lágbára ó dìgbà wọn bá rí i pé wọ́n fìtì náà yín ẹ kó nu ìsìláàmù kọ́dà ẹ bá àmọ́ jókòó àmọ́ ẹ ti sọ ìsìláàmù nù ẹ ti mú lánàá mí pọn yàtọ̀ sí lánàá ìsìláàmù ìdí ni tó fi jẹ́ pé àwọn abẹnugan àwọn tí wọ́n lágbára nípa mídíà yẹn ni pé àwọn eh, gbogbo tá à ń ti gbọ́ ròyìn yálà rédíò ní tv ní àti ọlọ́kan ọ̀jọ̀ kan in tí wọ́n fi ń sá alfáàrí ni pé wọ́n máa sọ pé we control the world with information bọ́ bá sì wáyà láàdárí ayé sí pẹ̀lú ìwé ìròyìn in tí wọ́n sọ fún ọ nínú ìròyìn ó sẹ ní máa ṣèwádìí pé asóòtọ́ ni àbírọ ni gbogbo tí wọ́n bá sọ ẹlòmíì ìgbà bígbà tá nẹbí lọ sọ̀rọ̀ ni ọ̀kan náà àwọn ẹni tó jẹ́ pé journalist tẹ́lẹ̀ wà ní àbúrọ̀dún tí wọ́n padà sí nàìjíríà ó níbi tí mídíà lágbàá dé tí wọ́n bá sọ fún ọ wọ́n bá kàn sọ bbc lónìí pé wọ́n ṣèwádìí o wọ́n lójú ojú tá à ń fi ń rìnà ìpàkọ́lọ́wà oníwàlá ìdajì kọ́dà ìtọ́jú ìdajì lọ́nà ọmọ ẹ̀dẹ́ ni ó ti kọ́kọ́ fọ́ pàkọ́ rẹ̀ kí sóòtọ́ ni àbírọ́ ibi tí information lágbàdé tí wọ́n bá ilé sọ̀sẹ̀ kan tí wọ́n ń sọ ìwọ náà ó lè jẹ́bẹ̀ fà lóòótọ́ èmi náà fura náà ó ti tán ibi tí information lágbàdé nítorí ìdílé ìyìn tí wọ́n bá ní tí wọ́n fẹ́ sagbátẹ̀ ẹrù rẹ̀ ní tí wọ́n fi dọ̀pọ̀ lọ́rú gbogbo bí kílùú ló ti máa gbọ́ wọ́n sọ láàárọ̀ wọ́n sọ lọ́sàn wọ́n sọ lálẹ́ wọ́n sọ rédíò wọ́n sọ tv gbogbo ẹ̀ pátátẹ́dọ̀ ọba fura wà láyé wọ́n sì bàjá lórí ẹ̀sìn rẹ̀ tí ó sì ní fura yóò sì sọ ìsìláàmù nù láì fura wà láyé zalúnà yòkọ̀tì lúnàkùn hátà yẹrùdúkùn àndínìkùn ìnìsítàtọ́ọ̀rù gbogbo ọ̀nà tí wọ́n lé gbà tí wọ́n fi jẹ́ sọ ìsìláàmù nù tẹ́ẹ̀fì sẹ̀sìn míì wàláhì tí wọ́n bá lágbára rẹ̀ àti bí wọn ò bá ti rọ́nà rẹ̀ lókù tí ó fi fìtí náà yàn mùsíbà ló lọ bọ ìdààmú kan ló lọ bọ ìpé wọn fẹ́ ràn ọ́ lọ́wọ́ wàláhì wọn ó sì ti ọ débi tó sì sọ ìsìláàmù ni wọ́n gó sì mọ̀ pé mo ti débi tí ìsìláàmù ti sọnù mo ti débi tí ìsìláàmù ti sọnù báyà mo sọ fún wa rí ìṣẹ̀lẹ̀ kan tó dójúmọ̀ mọ́ ọmọ rántí nípa tọkọtaya kan nígbà mo fi ń sáàrù ọlọ́wọ́ bá dọ́kọ̀ wò kí ṣe sí pé àwọn méjèèjì náà ní fìtínà bá bímọ ṣé ọmọ bíbí ẹ̀bùn lọ́lọ́wọ́ bá pè ó ní yáhàbù lè máa ń yẹ̀ṣẹ́ àwò ẹ̀bùn ni ìtọ́lọ́wọ́ bá sì pè lẹ́bùn ta ni ó tu láti rẹ pé ò sí fún lágbájá níta bá pè lẹ́bùn ìbúwọ̀ ló ní nǹkan rẹ ẹ̀ńtọ́ bá wò ọmọ fún ìtọ́lọ́wọ́ bá pè nù ṣùgbọ́n lọ́bọ̀ ọba àlejò ọlá ó lẹ́ ẹ̀tọ́ bá wù òun òun á fún lọ́mọ obìnrin ẹ̀tọ́ bá wù òun òun á fún lọ́kùnrin nìkan bí ó bí mẹ́ẹ̀ẹ́dógún ọkùnrin nìkan náà ní ọmọ bí kì í bí ó bí ọgbọ̀n obìnrin náà ní ọmọ bí ó ṣe wọ́lọ̀ nu. àwọn yóò zọ̀wí tuhun tukura náà wọ ìnáta ẹ̀tọ́ bá sì wọ́ lọ́wọ́ bá fún parí ayà pé ináwó alimu kàdí torí pé ọlọ́run ọba lọ́mọ tó ju oore tó já ń fà ní fóníkálukú ẹ̀dà àwa lè mọ̀mọ́ o ọlọ́run ọba ọba alágbára ni ó sì lágbára lórí ohun gbogbo nítorí ìdílé àwọn tọkọtaya mùsùlùmí làwọn méjèèjì wọ́n séyàwó wọn ò gbọ́ pa wọn ò gbọ́ kankan ó di pé fìtínà fìtínà òní fìtínà ọ̀la fìtínà òní tán ẹ bá wa ṣe lópin wọ́n ń gbìyànjú àti lòye tí ọlọ́run bá fara mọ́ ká lọ síbítù ká ṣe gbogbo ẹ̀ ọba ẹ̀ tẹ́ sábẹ́rẹ̀ sí yẹ̀ díẹ̀díẹ̀ kìtọ́ àwọn òsáni ti ń tọ́lọ̀ ọbọ̀ ọ̀fẹ́ nẹ́bọ̀ wọn ń gbé ibi quarters wa arábìnrin kan wá musulumi ọwọ́ ìṣe mùsùlùmí o ọwọ́ bá ìyàwó nígbà tí ẹ ti gbìyànjú tọ́ lọ́sibítù tí ẹ ti ṣe gbogbo ẹ tí ò ṣe ẹ bá sì já lọ ilé ìjọsìn wa wọ́n bá ti bá yín sàdúà àwùzùbìláì àwùzùbìláì ọlọ́ọ̀mọ́jẹ̀ ẹ̀mí ò lé lọ ẹ̀mí ò lọ ọwọ́ alálàkọ̀ọ́kọ́ ọwọ́ alẹ́lẹ́kẹ̀ẹ́jì ọwọ́ alẹ́lẹ́kẹ̀ẹ́ta ń gbọ̀ ya ẹni ò lè lọ wáńtọ̀ mo sì ti sọ fún mo ti sọ fún pásítọ̀ wà ipe bó fún ó sì ní nǹkan kan bàbá wọn tí wọ́n lò kó fi sínú oúnjẹ kọ́kọ́ ibi wàhálà ti bẹ̀rẹ̀ ẹ̀ ó ti tì ọ́ débi tí ó ti fi ọ́ ṣe yẹ̀yẹ́ ọba lò fọkọ ọkọ jẹun orí ọkọ bá dàrú kéésì ìròyìn wọn fún wa wọn fún mi ní kíní o mo patiféètì nu kéésì ọ̀hún ni orí ọkọ bá dàrú ìyàwó bá sábẹ̀rẹ̀ sí yìí mọ́ kò sé wí kò sé sọ pé tóun dán ó nì wọ́n ń yí yìí mọ́ pẹ̀lú ẹni tó bá gbòògùn wa pẹ̀tọ̀ kíní ìtì yíwọ́ inú kọ́ jẹ́ pé ń bá wípé ìwọ́lò ló dáadáa ìwọ́lò sí bákan ọ́sàdì yíwọ́ fìtínà kan ńgbàtọ̀ ya wọ́n lọ wọ́n bọ̀ wọ́n sàláàdúà wọ́n se gbogbo ẹ̀ kọ̀ṣẹ́ jọra wọn irú eléhùn ó jagbara ń ọmada ọmọ àdáyé inú lọ wọ́n lọ wọ́n bọ̀ àwọn ẹbí ọkọ gbọ́ wọ́n gbọ́ tó ńgbà wọn fún ma ya wò pé ọ̀sọ̀ tó ọ̀fọ́ ma wá sí ọjẹ́wọ́ ìpẹ́ tó fún nǹkan ni ńgbà wọn dọ́dọ̀ ẹlẹ́hùn lóòótọ́ òun náà gbà wá láti bí ni ọyà sún bí o ti gbà ńgbà wọn débẹ̀ òun wá rò pé tó ní lóòótọ́ ni ó sì ṣe kó sì lò ní bá fi ọgbàdo ìgbẹ́ bá gbé wa pẹ̀lú rúgbà sunsun náà imani wò rí bákan náà wọ́n bá dì wọ́n gbé lọ wọ́n gbé lọ ọjọ́ tí wọ́n gbé lọ ọjọ́ kejì rẹ̀ lọ gbádùn gbádùn wọ́n bá lọ gbé nǹkan wọ́n sádùpẹ́ wọ́n gbé lọ wọ́n gbé padà kò sọ̀sẹ̀ kan orí tún yí wọ́n tún gbé padà in tí wọ́n sọ ìjọ tí wọ́n à ń sọ kíyèsí in tó wá di mọ́díàmù fún wọn ni pé wọ́n ní sẹ́ bá fẹ́ kọ́ gbádùn ilé ìjọsìn lọ́gbọ̀dọ̀ máa gbé ilé ìjọsìn hátà ẹ̀rù dúkùm àǹdí nìkùn mínísítà fáwọn wàláyé wọn fìtínà yín lórí ẹsẹ ó dìgbà wọn bá rí pẹ́ẹ́sì ẹ̀sìn náà mọ̀ lópin ìgbà wọn bá lágbára ni ibi wọn. ẹ̀dá gbọ́dọ̀ sọ̀rọ̀ àjàmọ́ wàláyé tí fìtínà ẹ̀dá tí gba ìmánì rẹ̀ tí gbẹ̀sì lọ́wọ́ rẹ̀ pọ̀. mélòó mélòó tá a rí áàdìá pẹ̀lú ẹ̀yìn mọ́kà tó lóun ò sì sílámù mọ́ kí náà fìtínà kan fìtínà kan ọba débì kan pé wọ́n bá wọn ti débì pé sórí gbogbo ìdáàbò rẹ̀ wọ́n gbọ́dọ̀ yọ sọnù tọba fẹ́ rójú tún ti ń sí ọ wà láyẹ̀ zàlúnà yóò kọ̀ tìlúnà kùn hátà yóò dúkùn àdínikùn ìrìsìtàfà ọ̀rọ̀ ọlọ́ba ni wọn ní yé máa gbóògùn tì yín lọ́nà kọ̀nà kì í ṣe bá dira kì í sì kọ́ bá yọ̀ àdátọ́ yọ̀ bẹ̀ ní tó gbógun ọkà mọ́ fi ìsìláàmù ọkà mọ́ fún ọkọ̀ lásán jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọ́n ti gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbé nǹkan mí ilé ọlọ́ ọlọ́mọ sọ àánú jama lọ́lọ́ bá ń sọ fáwọn sàhábà lè tọ́ gbogbo wa rí wípé wà láyé zàlúnà yòkọ̀ tìlúnà kù mú òní yé máa gbógun ti hàtà yọ̀rùdúkùn àdínikùn ìnìsàtọ́rù ó dìgbà wọn bá rí i pé wọ́n di ẹ̀sọ́ ẹ̀sìn nù lópin ìgbà wọn bá ti bí wọ́n bá lágbára mọ́ níbi agbára wọn bá pin ni wọ́n yín jáde ọlọ́ọ̀bá ni ẹ tẹ́tí ẹ to wa man yartajid an dini wa man yartajid minkum an dini gbogbo ẹnikẹ́ni tó ti torí fìtínà kan làásìgbò kan tọ́ba ilé sọ ẹ̀sìn mi ọlọ́ọ̀bá ni fáyà mútu ọ̀húwà káàfì tí ẹ̀mí bọ́ lọ́wọ́ lẹ́nu rẹ̀ ní kéfèé ọsọ ìsìláàmù ni ń rò pé ńgbà mo bá yanjú rẹ̀ tán ń kò padà ńgbà wọn bá bá ń sọ́ọ̀bù pírọ́blẹ́mù ọ̀hún tán ń mọ̀ padà sí ìsìláàmù tí kú bá ilé ká ọmọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní kí nípo rẹ̀ fọ́wùlá ìkà habitat àmàlùhù ọlọ́ọ̀bá nírú àwọn ẹgbẹ́ wọn dárùn kọ́dà kọ́ lọ mọ́kà kó fi ogójì ọdún gbáwẹ̀ wàláhì kó kírun jáwọ́ lọ ọlọ́ọ̀bá ní lọ dárùn ní fi dúníà wà láàfẹ́ràn ọlọ́ọ̀bá ní látàyé ń bì títí dijọ́ ọgbẹ̀ndì ìyẹn ní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ gbogbo nǹkan dáadáa rẹ̀ ọlọ́ọ̀bá lọ bàjẹ́ látàyé ń bì kó tó kan àlùkìyàmà látàyé àtọ̀nù ọlọ́ọ̀bá ní gbogbo sẹ́ rẹ̀ dàrú gbogbo sẹ́ rẹ̀ bàjẹ́ ẹ̀yìn òní kankọ́ wọ́n wù láyé ká asuhabu náà ọlọ́ọ̀bá nírú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ́ ọmọ náà o irú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ́ ọmọ náà wọ́n fi há khaliduna. wọ́n mọ̀ bẹ́nu nánà títí láíláí wọ́n mọ̀ bẹ́nu nánà títí láíláí allahu akbar torí kíni torí pé fìtínà kan lọ bá wọn wọ́n ti torí bẹ́ẹ̀ wọ́n sọ ẹ̀sìn wọn nù ọlọ́ba nírú àwọn ẹni bẹ́ẹ̀ iṣẹ́ wọn bàjẹ́ láyé iṣẹ́ wọn bàjẹ́ lọ́rùn níjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkìyàmọ̀ ọlọ́ọ̀bá nínú náà wọ́n mọ̀ gbé títí láíláí àtẹ́lẹ̀ fi yẹ wá pé wàláhì gbogbo tí ó sì ẹ̀dá kọlọ̀mọ̀ akọ́mọ́dé tí ó jagbára yí máa ní wo ṣe wà ní àmọ́ wà láàyè gbogbo tí ó sì ọmọ sọ ẹ̀sìn nu má ṣe mistake pọ̀ sọ ẹ̀sìn nu ipe mo bá ti tán máa bà padà nítorí ọlọ́mọ tí kò dé ìlọ́lọ́ bá sọ ń bì ńgbò ti sọ ẹ̀sìn nu tán ipe ntọ́ tó bá yá máa yanjú rẹ̀ ikú bá dé ọlọ́ba nírú àwọn ẹni bẹ́ẹ̀ ó ti pòfo ayé ó pòfo ọ̀run eléyìí ni ọmọ jẹ́ ọmọ náà tí wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ nù náà títí láíláí kọ́lọ̀bọ́ dààbò rẹ̀ bọ̀ wá ọlọ́bọ̀ bá àlejò ọlá ni. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم الله بابا عليك ولاني iná lẹ́dínà àmànù dájúdájú àwọn tí wọ́n á gba ọlọ́run ọba gbólódodo wàhájọ̀rù tí wọ́n sì sípò padà tí wọ́n se hijira hijira ó ní ìtumọ̀ tó pọ̀ ṣùgbọ́n ìtumọ̀ hijira ni pé ká fi nǹkan lẹ̀ ká fi bì kan lẹ̀ àbí ká fi nǹkan lẹ̀ sí nǹkan mi tá a bá kó ń lu kan tá a gbẹ́sí sá tá a sá lọ bòmí ń jẹ́ hijira. tá a bá sá fún ìṣẹ́lọ̀n èmi ò ní ìṣẹ́lọ̀n bí wọ́n ti ń ṣẹlọ̀ lóò ní jẹ́ bá wọn débẹ̀ ọba kò mbẹ́ ó ṣe hijiranu ó ṣe hajuru máa síyànù ó jìnà sí ìṣẹ́lọ̀n ọlọ́ọ̀bọ̀ bá alékí ọlá nílẹ̀ dínà àmọ́nu wà hájàrú wà jáhàrú fi sẹ̀bí nìlá tí wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ̀ nítorí tọ́lọ̀ ọlọ́ọ̀bọ̀ bá alékí ọlá ní ulaika yarjuna rahmatullah àwọn eléyìí ni wọ́n ń jẹ́ ẹran ìkẹ́ ọlọ́run àwọn eléyìí ni wọ́n rí ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba àlejò ọlá ni wàláhùn ọkùnrin rahim ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹ́ni bọ́ba ti sàṣìṣe sẹ́yìn o sì gbọ́ wá sí yá tètè sáré lọ tọrọ àforíjì láàrin ìrìn àtọ́lọ́run o sì dá láníyàn lọ́kàn rẹ pé o ní dán kíní wò mọ́ ọlọ́wọ́ bá ń sọ fún ọ pé òun ṣe tán láti forí jì ọ inú àánú ọlọ́run ní ní kẹ́dọ̀ gbọ́ wá àsìkí tó dé àánú tó wá tó ga jù lọ ó náà ni pé ń gbọ́ ọba gbọ́ wá sí náà kó o mú lò kí kú tó dé iná ọlọ́run bá ṣe lójú kòkòrò ló ṣe wá lójú kòkòrò yìí gbogbo ń tá a bá gbọ́ àṣìṣe tá a ti ṣe sẹ́yìn ọlọ́ọ̀bọ yà á fi wà nítorí ìdílé ọlọ́ọ̀bá ṣe wá lójú kòkòrò pé àwọn olùgbàgbọ́ òdodo mùsíbà bá lóòótọ́ ṣùgbọ́n kò jọ sọ ìmánì rẹ̀ nù ìdààmú bá lóòótọ́ ṣùgbọ́n kò jọ da ẹ̀sìn ìsìláàmù rẹ̀ nù ó dúró sisi lórí rẹ̀ ó dènà sí tọ́lọ̀wọ́n ọba ọ̀fẹ́ àdéhùn ọlọ́wọ́n ọba ní pé àwọn eléyìí làwọn tí wọ́n ń re kan àánú ọlọ́run yẹn ni pé àwọn tí wọ́n sì rí àánú ọlọ́run tí wọ́n rí kí ọlọ́run kọ́lọ̀ bó ṣe wá lẹ́dàá tí ó rí kẹ́ rẹ̀ wàláhùn gọfúrú rahim ọlọ́wọ́ ọba àlékè ọlá ọba aláforíjì ni ọba oníkẹ́ abẹ́lọ́ pé kọ́ kẹ́ wa kó forí dín wa ọlọ́bọ̀ bá lè kí ọlá ni. yẹ́sàlùnàkà ánìl khamri wàlmáìsì. náà. kul fihima ifmun kabirun wa manafi'u linnasi wa ifmuhuma wa manafi'u linnasi. الناس وإثمهما أكبر من نفعهما نعم ويسألونك ماذا ينفقون قل العفو نعم كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة نعم ويسألونك عن اليتامى نعم قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم الله بابا عليك ولا أني يسألونك عن الخمر والميسر wọ́n bí ọ́ léèrè rí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àwọn ẹni tí wọ́n ń béèrè bíi ní sẹ́ àwọn mùsùlùmí ni àwọn olùgbàgbọ́ òdodo wọ́n fẹ́ mọ ìdájọ́ ọlọ́run nípa kíni anil khamri nípa ọtí walmaisiri àti tẹ́tẹ́ wọ́n bí ọ́ léèrè pé kíni islam sọ rẹ̀ torí pé láàrin àwọn lárúbáwá lọ́jọ́ àná gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan fàájì ni ká mutí ká ta tẹ́tẹ́ àwọn ọ̀ká kù nǹkan aburú ṣùgbọ́n gbà tí àwọn èèyàn gba islam làákàì ordinary làákàì bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé common sense sọ fún wọn pé àwọn kìíní ṣé ó sì yẹ kó tọ́ báyìí torí ẹni tó bá ní rónù kọ́dà bí wọn ò ṣe wá sí fún ọmọ ọ̀pọ̀ èsì ń tọ́ da. in tó mú tí ó gba làákà rẹ̀ eré rẹ̀ dà ẹgbàwọ́rọ̀ wa inú sunani abidawood àti tirmidhi àtàwọn tirami sunani nasaya àtàwọn zi ipẹ́ umar bin khattab radiyallahu ta'ala anhu nígbàtọ̀ gba ìsìláàmù ọwà nù tí wọ́n ń bẹ lọ ó ní ìrì ọlọ́wọ́n ọba mọ̀tọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n ṣàlàyé fún wa Allahumma bayyin lana fil khamri bayanan shafiyan ọlọ́run ọba mo bì ọ nípa ọtí ṣàlàyé fún wa àlàyé tó jẹ́ pé yóò wà ntí ń dá wa láàmú lọ́kàn yóò wò wá sàn ìyẹn ni pé yóò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún wa nípa ọtí kí ni ìsìláàmù sọ nípa ọtí léde ṣẹ̀ríà tí wọ́n bá lọ́tí wọ́n ní kìí ṣe dandan pé ẹni tó mu gúdá nìkan àbẹ́ tó mẹ́mu gbogbo ntọ́ bá lè bò láàká ìyàn ń jẹ́ xamuru kúlù máa xamara làákù gbogbo ntọ́ bá bò láàká yìí yálà èyí tí wọ́n rọ sí gò ní yálà èyí tí wọ́n fi gbá mu ní yálà èyí tí wọ́n mu ní tábìlẹ́ẹ̀tì ní yálà èyí tí wọ́n pa á yán ọlọ́mọ gbà láàká ìwà jàmọ́ wọ́n láwọn inú tí wọ́n mu ní mùkúmu ti ń gba láàká ẹ̀ wọn wọ́n sì mú áyán áyán wọ́n wà tú kíní ìdí rẹ̀ wọ́n àmọ́ kù mu mùsùlùmí àjàmọ́ àti gbé aláǹgbà àti sálángá àti kọ́tà ìsàlẹ̀ kọ́tà wọ́n á fún wọ́n mọ̀ mú lé èdè sẹ̀rí àgbogbo àwọn nǹkan wọ̀nyí ń jẹ́ kí ni o ń jẹ́ hamuru ń jẹ́ ọtí torí gbogbo tó bá ti lè gba làákà ẹ̀dá ń jẹ́ ọtí to ne annabi sallallahu alaihi wasallama ni kullu muskirin khamr gbogbo ń tọ́ba lè gba làákà ẹ̀dá tọ́ ọba mú tọ́ ọba sí mú àbọ̀ ọlá ní súwìtì ni àbọ̀ mú lómi ni lópin ìgbà tó bá fi lè jẹ́ pé tọ́ ọba ti lè lóyọ́ gba làákà rẹ̀ ọlọ́ọ̀bọ̀ ọba lè anẹ́bí sọlọ́lá àlè wòsàlámà ní kíní òun jẹ́ ọtí ló rẹ̀ níwèé sí sẹ̀ríà wọ́n béèrè umar bin khattab wa ń bẹ pé wọ́n bá wa ṣàlàyé nípa ọtí tó ní tó ti ń dálẹ̀ láwùjọ kìí ṣe kéke ní aburú ọlọ́ọ̀bá wa sọ ayà ìkàlẹ̀ ọ̀nà mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nípele lásìkò mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìlọ́lọ́wọ́ bá ṣe àlàyé lórí ọtí eléèlà alákọ̀ọ́kọ́ èyí tọ́lọ́wọ́ bá kọ́ sọ̀kalẹ̀ nu nípa àdájọ́ ọtí ó ní wọ́n bí ọ́ léèrè nípa alhamdu almaisi wọ́n bí ọ́ léèrè nípa ọtí àti tẹ́tẹ́ inú àwọn aburú tó jẹ́ pé wọ́n múra wọn lẹ́gbọ̀n àtàbúrò ọtí àti tẹ́tẹ́ ni kò wọ́pọ̀ kéèyàn ọmọ ta tẹ́tẹ́ kọ́ kò sì wọ́pọ̀ kò mutí kọ́ mọ́ ọlọ́ọ̀bá ni kúl ìrí ànẹ́bí ọlọ́run sọ́lọ́láwọ́ àlẹ́ wàsálàm wá dá wọn lóhùn ìdájọ́ ọlọ́run ọba ni kólfí ìhìmá sọ pé nínú àwọn nǹkan méjèèjì inú ọtí àti tẹ́tẹ́ ifmun kabiru níwọ̀nyẹ sí ẹ̀sìn ẹ̀sẹ̀ tó tóbi ń bẹ́nu méjèèjì níbi ká mutí ẹ̀sẹ̀ tó tóbi ń bẹ́ńbẹ́ níbi ká ta tẹ́tẹ́ ẹ̀sẹ̀ tó tóbi ń bẹ́ńbẹ́ ọwọ́ ni wọ́n mà náà fi olùnàṣì ṣùgbọ́n ọtí tún wá ó láǹfààní àǹfààní bẹ́ẹ̀bẹ̀ fáwọn èèyàn nípa nǹkan lé ayé wọn ẹnu tẹ́tẹ́ àtọ̀tí àǹfààní wà ń bẹ̀ kí láǹfààní tọ́ wà ń bẹ̀ ẹni tí mutí àwọn míì tí wọ́n bá mutí wọ́n ní máa jẹ́ kára àwọn ọdán àǹfààní kan náà nù ìkan náà ni ọ̀ta ọtí tí ó fi dolówó tẹ̀wọ́n pàǹfààní kan náà lòun náà jẹ́ kọ́dà àwọn ẹni tí wọ́n mú tí kèése ní ìsìn ti ma sọ wọ́n ti sọ ti pẹ́ ọ̀kan nú àwọn ọ̀mùtí nígbà ti ń kọrin kó tó gba islam hassan tabit wọ́n ni wà na ṣírọ́bù ha na muluka wa usudan láyùn hínú ha láyùn hínú na lìkọ́ù wọ́n ni àmọ́ tá a bá mu títàn tí ó sì sọ wá dọ̀ba ọ̀mù tí bí ṣe rí nù àwọn tí wọ́n mú bí wọ́n ṣe mọ̀ sọ ní táwọn bá mu tí àwọn kàn rú pé àwọn ti dọ̀ba ẹni tí bá ń gbọ́ series of program tí wọ́n ṣe tí wọ́n interview àwọn ọ̀mùtí àbáwọn onímùkùmù wọ́n ń bi ọmọ kan léèrè ọmọbìnrin kò tí ì ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ tí mu kíní àwọn ọlọ́kọ̀ọ̀tọ̀ kan tí wọ́n mu òbí mu òbí ẹ gbọ́dọ̀ fura o pàápàá jùlọ ẹ̀yìn ìyá wa ìmukúmu tí àwọn ọ̀dọ́ mu ní ìsìn tí ń gba làákà ẹ̀wọ̀n wọ́n ní tí wọ́n mu lókè ọ̀yà ní ìsìn ọ̀pọ̀dún tí wọ́n mu ní ìsàlẹ̀ lọ́wọ́ láàrin ibi tí wọ́n sì ti mú náà lókè ọ̀yà in táwọn òbí mu ní mùkúmu ó ju tọ́pìn mu lọ ó tún tọ́kì mú lọ ẹ̀rí tí ó gbé kọ́ báàgì ẹrù pé làkàṣe rà ní mu nǹkan ni wàláì làzim ẹrù pé kóòkù ní wọ́n ti ka nǹkan míì sí òbí ó sì ní fura wọ́n á ń bi ọmọ òun léèrè wọ́n ti ọmọ ọdún lọ pé fún ọba mú kílọ̀ ọmọ rí ó ní àṣẹ ah, ìdí wọn ní nàṣáàtì kàmán sẹ́ríkì irú rẹ̀ náà lóun ó rí pé ara wọn wà dá wọn wà nà ṣọ́rọ́bù ha fàtẹ̀tùrùkù nà na inú àǹfààní táwọn ẹ̀jẹ̀ ń bẹ̀nu pé bá mu o gbogbo dààmú ọkà àwọn òsè gbàgbé rẹ̀ àbí ìgbà táwọn kankan ni. ó ní nígbà àwọn olùjagun làwọn ó ní sọ wá di ara táwọn náà kákò nínú inú ọtí ìyẹn kó láǹfààní táwọn tí wọ́n ń tí dòwò pọ̀ náà ń rí lára wa ni wà ìfúnmùhùmá akíbọ̀rù mi nàfẹ́ ìhìnmá ṣùgbọ́n ẹ̀sẹ̀ tí ń bẹ́ nú ọtí àti tẹ́tẹ́ ó ju àǹfààní tí ń bẹ́ nú rẹ̀ lọ ó ju àǹfààní tí ń ọtí mu lọ ó bàbá tí mutí tínú parò òun dán bàbá tí mutí tínú rẹ̀ ń dùn tí ríra rẹ̀ bí ọba ọmọ kó o ti di ayé àwọn ọmọ rẹ mọ́tì ẹ̀yìn ó ti sọ wọn bá fẹ́ fọmọ rẹ lọ́kọ̀ ń bá ju etí tí wọ́n fẹ́ ọmọ bàbá ọ̀mù tí ò ní ọ̀parí ọmọ bàbá ọ̀mù tí abọ́mọ bàbá ń tẹ́tẹ́ séròyìn rẹ̀ jẹ̀mọ́. ọlọ́ọ̀bá ní ẹsẹ̀ tí ń bẹ́ẹ̀ torí pé ẹsẹ̀ rẹ̀ níwòye tí ẹ̀sìn ni àǹfààní rẹ̀ òsì dún tẹ́yìn rò ní tayé náà lọ ọlọ́ọ̀bá ní wọ ismuhuma akbaru mi nà fi hìmà tọ́lọ́ọ̀bá ti sọ ìkàlẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lọ́jọ́ náà apá kan nù pé gan sọ fún wa pé ẹ̀sẹ̀ rẹ̀ àǹfààní rẹ̀ lọ ẹ̀yà dá ọkàn pàkíyèsí wọn sí pé kìíní ìburú wọn bá a lọ bẹẹ inú hikimọ ọlọrun oní pé tọlọba bá fẹ sòfin ìgbà mi máa wo àwọn tá a sòfin lé lórí o ní òsè ní jẹ tí wọn sẹ láwọn ti sọ mímu di nǹkan ìbáṣe pé ayọ̀ sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹ mọ́ mutí mọ́ ọ̀pọ̀ owó sì nítọ́ àti ṣe ìsìláàmù mọ́ wọ́n ni àwọn olè tẹ̀mí láì mutí musíbà ni ọtí lánàá subhanallah alazim wàláì lálẹ́ àná arábìnrin kan pé mi láti ó ní láti kánú lòun ti kọlù ń sọ inú dààmú tóun kò nípa ọkọ rẹ̀ tó jó ní mùkúmù oníwàláyì tó bá wá tí ó fi lọ mùmúkùmù tí ó rí kò sí tí ó lè tà aṣọ ọrùn rẹ̀ ó lè bọ̀ dànù kọ́tà kí wọ́n sáfi fún olówó tí ó fi mú nǹkan ní nígbà tóhun ti mọ́ bẹ́ẹ̀ tó bá ti dé lálẹ́ tóhun bá ti rí bí ṣe ń òun ní yàrá ibì kan tóhun ò tì ibi ẹni tó já nǹkan àǹfààní ó ní gbogbo tóhun nílò ti tà tán àwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tó kù òun á máa ti má yàrá kan táwọn nínú ilé yàrá kan làwọn jọ ń gbé pẹ̀lú rẹ̀ ó ní jọ tó dé mùsíbà jama tó ti láyà ńlẹ̀ tó lọ́mọ nu o ó wo gbogbo kí ni ọ̀tà ó ti ta tv ó ti ta fídíò ó ti ta dìkọ́dà kò sí tí ọ̀tà tán ọwọ́ àti ṣe kò rí tí ó fi mú ó ní jọ náà kí ló ṣe ó lọ́yìn òun lẹ́nu ẹ̀rú sì ba òun yàrá tó ń wọ òun ti ti pé tó pa lọ́lọ́ lónìí ó lóun ọ̀mọ̀ bó ṣe lu sílé bá lélẹ̀ ó sì tọ́ lọ yàrá tó ń tíù ó sì já sí yàrá òun ó sì fọ gbogbo kọ́bọ́ọ̀dù o ó sì kò tí ó kò nú aṣọ arábìnrin ó sì jáde lóru ó sì lọ́ọ́ tà torí tí ó mú musiba mukumunu jama musiba mukumunu wàláì lálẹ́ àná lárábìnrin kọlù mi lálẹ́ àná ìgbàtọ́lọ̀ ọba sọ ayà ìkalẹ̀ apákanú àwọn mùsùlùmí lọ́jọ́ náà lọ ní eléyìí gan ti tó ní wáàsì fún wa ká fi fọtí ilẹ̀ wọ́n fọtí mú múlẹ̀ ṣùgbọ́n lọ́bù sí ilé wọ̀. ìgbà ọlọ́sọ àyà ìkalẹ̀ àwọn tàbí tí wọ́n bẹ pẹ̀lú umar wọ́n bá lọ bá umar sallallahu alayhi wa sallam ìtọ́lọ́wọ́n bá sọ ní lórí bin khattab ní ọlọ́wọ́n bá a ń tún fẹ́ àlékún àlàyé ọlọ́ọ̀bá tún sí àlàyé lórí ọtí ètò òsè lọ. yá ayúhàlàbí na àmànù látàkọ̀rọ̀bù wa á ń tún sùkárọ̀ àtàtà lẹ́mú máa takúlù. ọlọ́ọ̀bá alékè ọláwá sọ kalẹ̀ nígbà tí kan ṣẹlẹ̀ ìjọ kan àwọn ńgbà wọn mú títí wọn bá fẹ́ kírun ìrún rákà lápòjú ìrún rákà mẹ́rin ẹnìkan pé wọn sí àpèjẹ ní báyìí inú ilé rẹ inú tó fi sáàbù wọn ọtí wà ń bẹ ńgbà wọn mú tí baálé ilé òun ni ó sì kí ni òun wọn fi ṣe ìmáàmù òun náà sì ti bá wọn dá sí i. ńgbà àwọn kírun lápèjúwe ìrún rákà mẹ́rin tàbí níbi títí ka ameri bí wàhálà ti ṣẹlẹ̀ nù ọlọ́run pé wọ́n ń kọ̀rọ̀ ọlọ́run bá tó sọ pé kólíà àyíwá kàfírùn nítọ́lọ́run bá sọ pé yọ ànẹ́bì pé àwọn kèfèrí pé láà àbùdù máa ta àbùdù èmi ò ní jọ́sìfún tẹ́yìn jọ́sìfún o nígbà tó wọn kà ọtí ti yí lórí padà ọba ní kólíà àyíwá kàfírùn máa ta ó sọ fún wọn pé ẹ̀yin kèfèrí o mo ṣe tẹ́ èmi náà mọ̀ jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún ìtumọ̀ bá yí padà àwọn ẹni tí wọ́n wà lẹ́yìn rẹ̀ bọ́yá àwọn ọkọ̀ tí ìgbà làákà wọn tí ojú wọn sì dálẹ̀ kan pé ah, a àti wíwí ku yóò àti kàkàkùkà wọn bá sáré lọ bá nàbí sọlọ́lá àríwá sọlọ́ pé sọ wàhálà sẹlẹ̀ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí tó ti fojú ojú wa rí ni níbi tá à ń ti ń kírun ìmọ̀mù kàkàkùkà ọlọ́ba wa sọ àyà tí wọ́n kà fún wa kalẹ̀ pé yá ayọ̀ lẹ́dínà àmù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo látòní lọ látàkọ̀rọ̀bù sọ́látà wa an tún sùkárọ̀ hátàtà àlámù màtàkùlù ẹ ò gbọ́dọ̀ súnmọ́rùn pẹ̀fẹ́ kírun ìgbẹ́ ẹ̀ bá wà nù ẹni tí ọtí ti gba làákàì rẹ̀ tọ́tí ti pa ẹ gbọ́dọ̀ kírun gbà ẹfìrún lẹ̀ ó dìgbẹ́ ẹ bá ṣe kí ni o ó dìgbọ́ tí bá dá lójú yín tẹ́ bá máa ń tẹ̀ ń tó lọ bí irun ẹ má lọ kírun ẹ má wá kákàkúkà. ìgbà ayà yìí ó jẹ́ kí ọ̀pọ̀ nú àwọn sàhábé kí wọ́n jáwọ́ nú ọtí mímu torí pé àsìkò tó kù tí wọ́n àsìkò díẹ̀ irun kí irun zuhur àsìkò pọ̀ lóòótọ́ ṣùgbọ́n tọ́ba ilé mutí kò sásìkò tí ó fi lọ wá ní tí ọ̀jẹ̀ tí ó mú àbẹ́bẹ́kọ̀ tọ́ba lóhùn mutí lẹ́yìn ìgbà ọba kírun zuhurtan tẹ́pọ́pọ́ tí ó ní ìdá lójú rẹ̀ tí làásàrí ètò tọ́ba mutí lẹ́yìn ìgbà tó kírun làásàrí tán ọtí ó ní ìdá lójú rẹ̀ tí magribi ètò tọ́ba mu ní magrib ọtí ó ní ìdá rẹ̀ títí ìṣáì àsìkò kan lọ́wọ́ kú fún wọn tí wọ́n lè máa mutí lẹ́yìn ìṣáì sínú àṣùbà ọwọ́ jẹ́ pé tí wọ́n bá ti mu títàn kò sí tó kù ju pé kó sùn lọ nígbà yóò bá ọtí ti dá lójú rẹ̀ ọ̀pọ̀ nù wọ́n rò pé tó fàájì tá a fẹ́ fọtí ṣe gan kò wúlò mọ́ nítorí ìdílé ọ̀pọ̀ nù àwọn mùsùlùmí lọ́dọ́ náà lọ bá jáwọ́ nù ọtí mímu débi pé àwọn tó tí wọ́n lé mutí náà tí wọ́n lọ́lọ́ bá wá سورة المائدة يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان نعم. رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ọlọ́wọ́ bá lè kí ọlá ọwá sọ áyà kalẹ̀ ọwọ́ ṣe ní haramu títí láíláí ipé èwọ̀ ni ọlọ́ọ̀bá ní yáyọ̀ lẹ́dí na hamanu ọlọ́ọ̀bá ní mo pé ẹyin olùgbàgbó òdodo ẹbẹ tẹ́tí ẹgbọ́ innam alhamdu wal maisiru wal ansab wal azlam ọtí àti tẹ́tẹ́ àti gbogbo tó jọ tẹ́tẹ́ àtàwọn èrè tẹ́ se ṣe ọlọ́ọ̀bá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ríjìsùn ẹ̀gbin wọ́n jẹ́ min amali shaitan inú sẹ́ẹ̀sù ni o ọtí tẹ́tẹ́ inú sẹ́ẹ̀sù ni ọlọ́ọ̀bá ọba àlekí ọlá ní fàjìtàníbùhù nítorí ìdílé ẹ jìnà sí ẹ jìnà sí ọtí mímu ẹ jìnà sí tẹ́tẹ́ àti gbogbo àwọn nǹkan wọ̀nyí anas ibn malik radiyallahu ta'ala anhu akan àwọn sahabi annabi sallallahu alaihi wasallam wọ́n nígbà aya ìsọ kalẹ̀ ní ìgboro madina gbogbo lẹ́kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ sí tú ọtí tí wọ́n nínú ilé wọ́n bẹ̀rẹ̀ sí tú dànù ó ní débi pé ọtí ń sì ń sàn nínú madina bí ìgbà tó jò rọ̀ bí àgbàrá ibi tí wọ́n ní lédè ṣùgbọ́n ìmánì lápá lọ́kàn wọn kọ́dà ọlẹ́ lómi ó gbé ọtí ọ fẹ́ gbé sẹ́nu wọ́n bá káyà púpẹ́ ọlọ́ọ̀bá máa ti se ọtí léèwọ̀ lánàá oníwàlá yóò sì sọnù ọlọ́ọ̀bá ní ríjìsùn mi àmàlì ṣètàn fẹ́jìtà ní búhù ọlọ́ọ̀bá ní ẹ̀yà dìnà sí láàlẹ́kùn tó fìlẹ̀hùn bọ́yẹ̀ bá sóríire àti wà láyé ẹ̀ tó bá fẹ́ sóríire ò ní mutí o ẹni tó bá fẹ́ sórí rí ò ní ta tẹ́tẹ́ torí túmọ̀ rẹ̀ nu ìyẹn ni pé ẹni tí tí mutí tí ń ta tẹ́tẹ́ oríire jìnnà sí i ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ní iná máa yòrí ìlú ṣètàn ìtaṣe ìtaání ń fẹ́ kó fi yín ṣe látara ọtí àti tẹ́tẹ́ òun náà ni pé an yúkí àbẹ́yìnà kúmùl àdáwàtà wálbàgbà ìtàṣẹ̀tà nìfẹ́ ni pé látara ọtí àti tẹ́tẹ́tẹ́sẹ̀ kó bí ìbínú ara yín kọ́ dá ọ̀tẹ́lẹ̀ láàrin yín olójú bí wọ́n ti mú títí wọ́n já olójú bí wọ́n ti mú títí wọ́n fọ́ra wọn nígò kò síbi tí wọ́n ti mú títí wọ́n ní síra wọn. wọ́n bàgbà yóò bí ìbínú tí mùsùlùmí ó sì ma bínú ọmọ ẹ̀yà rẹ̀ ọmọ tí wò lẹ́rí tó ṣe gbogbo èèyàn lọ́ba rẹ̀ rí kò sí kọ́dẹ̀ tó súnmọ́ níjọ́ tó bá yí lórí bá níjọ́ mi ìyàwó rẹ̀ gùn ní bọ́m̀bì ìyà ọmọ tínú ìntàṣetánì lò ẹlòmíì tó bá fẹ́ lọ ṣe nǹkan tí ọta kọmọdúàbì tí rò pé akọmọ bá mu àwọn ẹni tí wọ́n bá ń ti lẹ́yìn tí wọ́n fún náà ní mùkúmu ọba mu bu ẹni tí sọ̀rọ̀ sí sọ̀rọ̀ tí ṣe wọ́n nù nítorí ìdí eléyìí ọlọ́wọ́ bá ní in tí ọtí fẹ́ dánwò àbí àṣetáàní fẹ́ fọtí se láàrin yín àti tẹ́tẹ́ nù wọ́n bá ta tẹ́tẹ́ ẹnìkan ní ọ̀jẹ̀ ní ọmọ dunu ẹnìkejì ńkọ́ tẹ́nu rí ó dùn kò ní bàjẹ́ tí ẹ̀ bá sòun lọ jẹ wọ́n bá jẹ owó rẹ̀ ṣé yóò wà ìtọ́jú owó rẹ̀ bí wọ́n láyé yọ ọmọ bínú rẹ̀ lọ́kàn rẹ̀ kọ́dà kan rẹ́ ní ìsira wọn irọ́ ni. ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní iná máa rí ṣe tánú ayé wọ́n tsáyà báyìí na kúmùl àdáwàta walbagdá filhamri walmaisi wáyà súdẹ̀kùn andikirila ìkẹ́lẹ̀ kẹta táṣẹ̀ tání fẹ́ jẹlérè yàtọ̀ sí pé ó ti dá ọ̀tẹ́lẹ̀ láàrin yín yàtọ̀ sí pé ó ti dá ìbínú ara yín lẹ̀ síra yín ẹlẹ́kẹta ní pé wáyà súdẹ̀kùn andikirila kọ́kọ́ dínà yín láti sèrántí ọlọ́run kọba kọdina dínà lati láti ọ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin wà á ní sọ̀lá kọ́kọ́ dínà yín láti kírun ẹni tí yóò sínú làákà rẹ̀ ń gbọ́dọ̀ kírun kí ló sì tí ń jẹun ọba ọlá fahal antum muntahun ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ẹ̀wá jáwọ́ bí abẹ́ni jáwọ́ ńgbà tá a ti sàlàyé gbogbo eléyìí umar bin khattab rọ́bí allahu ta'ala anhu wọ́n nígbà wọ́n sọ tí wọ́n lọ sọ ilé ìkalẹ̀ fún pé tí wọ́n lọ sọ fún pé dánilẹ́bí sallallahu àti ọlọ́wọ́ bá sọ kalẹ̀ ní ó ní intahaina intahaina ó ní wàláyé ajáwọ́ àti jáwọ́ ń bí ọtí àti jáwọ́ àti jáwọ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run àlàyé ti tó inú rìwáyà mi ó innaha ó ní sẹ́ẹ̀rọ́ tí ibi mùsíbà rẹ̀ wà ní pé tụzì hibul maala wọ tụzì hibul a haka o ni otu maa ko bá dukiya i maa ko boro ẹda ko si n ti o le ka ti o fi muti ko si n gbagoti irebagun ko si n ti o le ka n gbogbofe muti kodèlomi otu omo to bi nnu alaikole roho muti omo to bi nnu o si lọ ọta kò lè rọ umar bin khattab inú ẹgbàá ọ̀rọ̀ tí wọ́n gbà ó ní fìtínà ọ̀chínú yudhibul mal arábìnrin kan kọ́lọ̀ sáànù wa gba débi kan gba àwọn débi wọ́n ti ń sọ̀rọ̀ kan wọ́n náà rò pé ọkọ rẹ̀ náà landlord ni kọ̀mọ́ pọ́kọ́ ti talé fọ́kànnú àwọn tẹ́nẹ́ǹtì torí pé yóò fowó mu kí ìjọ tó náà fẹ́ la nílé ìjọ náà lọ gbọ́ tán jọ́nà lọ gbọ́rọ̀ pé ilé wo lọ sọ pé ẹni ọlọ́bí ọkọ rẹ léèrè látẹ́sí láwà ti ra lé lọ́wọ́ rẹ̀ ọkàn ni a mọ́ sọ fún ọ ni bàbá alágbádá lóòótọ́ ẹgbẹ́ ẹ̀tálé pàmọ́ fìtínà náà lọ́fà kílẹ̀ fowó se kò sé wì ilé ti ń gbé táwọn aya àtọmọ wà bẹ́ ó sì talé hàn lórí torí kíni torí pé yọ fowó mutí ọlọ́mọdé dára báyọ̀ bá wa jàmọ́

níbi àkọ́kọ́ torí wọ́n ti ma pé ọkàn rẹ̀ lè kọ́ ó lè máa rògbò ọkàn ìsìn bí kàtẹ́ẹ̀sì rẹ̀ ni ńbọ̀ ọba dẹ́jẹ̀ tán ọba dẹ́jẹ̀ tán ó sì lọ pé ńbọ́ bá wú ọ̀hún fi ọ̀sẹ̀ kí wọ́n sàti fún un ti o lè ṣe mọ́ ọba mutí ìtọ́ mutí mọ̀ kóra rẹ̀ sínú ní ẹlẹ́ẹ̀kejì wọ́n tún dìbò làákùn ọtí a máa gba làákà ẹ̀ ọtí a máa gba làákà ẹ̀ ti mú tíjàmá ẹ̀rí ẹ̀tọ́ yẹ kọ́ jẹ́ pé ẹni èyí ẹni ìkẹ́ láwùjọ yóò sì máa nìra gbàràgbà ní títì ẹ̀dàkùn sóbu rẹ̀ ní àbọ̀ tábùkù ara rẹ̀ sóbu ìkáwọn òbí rẹ̀ ní àbọ̀ tábùkù wọn. sóbu ìka àwọn ọmọ àtayá ní abọ́tàbùkù wọn jẹ̀mọ́ kọ́dà ẹlòmíì kọ́lọ̀ sáà ló wà jẹ̀mọ́ inú kọ́tà wọn ó ti mú níjọ kejì ń gbòòrùn bàtà wọ́n á lọ kí sáwọn aya àtàwọn ọmọ rẹ̀ pé ẹ wá gbé kí ní iná àdìláhìn wọn iná ilé mẹ́rọ jẹ́ a sì rí tún fi ń sàlfàárí àfọwọ́mù pé èkú síta ṣe kú òde gbalagbàlagbà náà ni ó rí ìdílé rẹ̀ ńlé rẹ̀ náà wájú kọ́tà ibi ilé rẹ̀ náà ni ó sún sí kí lè mọ́ ọmọ ìbìnrin ti fìyàn ṣe fahal antum muntahun ni tẹ́ jáwọ́ abẹ́ ni jáwọ́ wọn ọba sì pọn léwé jù lọ torí nu àwọn ọ̀dọ́ mi náà tó sí rí òun ti kọjá gbogbo sí àwọn fọ́nrin ọtí lóhùn mu àwa sọ̀rọ̀ ní téèyàn bá ti mu tó dajì kò kí pààyàn ọ̀gbọ́n nǹkan ọ̀dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní ma askara kàtíruhu fàkọ̀lìluhu haram ìtọ́jẹ́ pé tá a bá mu tó bá pọ̀ ní ọ̀pá nílá ni ó di àmupara tí làákẹ́ òfin fẹ́ kù àwọn olùmọ̀ ní bó ṣe síbi kan rẹ̀ èèwọ̀ lọ́jẹ́ kọ́lá ń tọ́wọ́ rẹ̀ èèwọ̀ lọ́jẹ́ le sọ pori nígbà téèyàn bá mú débì kan ló to je kini abadan abadan kínní táwọn ọ̀dọ́ mú ní ìsìn ogun kọ́ àwọn ọmọdé kò dé tó naira seventeen naira sixteen naira seventeen naira ńgbà ya to bẹ̀rẹ̀ ti di 100 naira àwọn èèyàn ti ke ké pé akílódé àwọn ẹni tán mú ń gbà náà wọ́n sì ra kan naira. ẹ dákun kò kí ó kàwé kò níbi iṣẹ́ ó ti fẹ́ mu ó kó mu kó lálẹ́ kò si ní sẹ́tí sí bóò ni ò sí ní jalè jàmọ́ bóò ni ò sí ní gbébọn bóò ni ò sí ní gbọ́bẹ̀ bóò ni ò sí ní fọ́lé ọmọ ìbìnú kàtọ́ ní ìrí ọlọ́run ọba ajáwó ajáwó nù rẹ̀ nítorí ìdí ilẹ̀ ayatọ̀ àwọn wájú ọlọ́ọ̀bọ̀ ọba lẹ́kẹ̀ ọlá ní olùfihìmá ismu kabiru wa manafi'u linnas wa ismu huma akbaru bin nafihima inú aya kọ̀kọ́tọ́ kọ́sọ̀ o ju anfani si bembe lo o ju anfani si bembe lo asalaye tɔpɔ lori ɔti alaye pɔ na lori tɛtɛ lè tɛtɛ pé ɔpɔ ɛlòmíì ti kó sí pankosi lè sɔrɔ kini kan promo kini kan kini kan ɔrɔra kini kini ɛɛ ɛɛ triangle abi kini kan tí wọn ń se tɛlɛ o táwọn ebɛrɛ si dá títà ni kini china kankan báyìí. àwọn tó ọba rógùn báyìí ó fi ṣe báyìí ó kálukú fẹ́ dolówó òjijì ibi tí wọ́n ti tètè mú yàn náà ọ̀hún mọ bí ó ti ṣe tètè dolówó ní ọmọ ní ọmọ polongo pé kí wò mú wa a gbọ́dọ̀ sọ̀ra hundred naira lọ́kàn fi sí tọ́ba ti di iye yóò di one thousand tọ́ba ti di iye ó di ten thousand ẹlòmíì ti ta góòlù rẹ̀ ní tó fi ṣe nù ńgbà wọn náà ṣe ńgbà wọn kó gbogbo ẹ̀jọ ẹ̀ka náà wọ́n ti sáko niger wọ́n wá wọn tì kọ̀tán kọ́dà àwọn ọmọ iléèwé mi táwọn ọmọ iléèwé wọ́n sọ kíní kan gbà kan tí wọ́n sọ tí ìmúkọ rẹ̀ tí state assembly kan ní lójú ọ̀yá ń bì tí wọ́n bá ń di rẹ̀ pé ẹni tó bá ilé tí wọ́n bá gbà mú wọ́n dà tẹ̀lé àfún ó ti di òfin ìmúkọ kí ni wọ́n ń pè kí ni ọ̀hún lẹ́nu zọ́mẹ́ta yìí mmm ó kọ rẹ̀ gan-an wọ́n lọ bá débi pé wọ́n ọlọ́mọdé sún òmu àjàmá ìyá tí ó tààrú tí ó tààyò yóò fojú fínà bàbá se wàhálà wọ́n kó owó skul fi sáwọn ọmọ yunifásitì ìfà ó sì lọ fi ta tẹ́tẹ́ wọ́n kó wọn tó kó àwọn ọmọ skul àwọn ọmọ yunifásitì owó tí wọ́n fún owó registration wọ́n lọ fi ta wọn níbi mùsíbà tẹ́tẹ́ dé àwọn náà fẹ́ dolówó òjijì ẹ̀dá gbọ́dọ̀ sọ̀rọ̀ àjàmọ́ nítorí ìdílé gbogbo ẹran kìíní kan wá ẹ ti di ọ̀pọ̀ rẹ̀ náà ń pamọ́ láàmọ́ sí ṣọpọ̀ kàfẹ́ ràn ọ̀lọ́ ni mọ́tí kéèyàn ọgbà àwọn èèyàn tí máa ń pa dáadáa sáti wá five thousand wá ọ̀dájọ́ tó ní ìkónù tọ́ba tó jẹ gbèsè fún agbọ́dọ̀ sọ̀rọ̀ àjàmọ́ tẹ́tẹ́ kìí sì wà mùsùlùmí gbogbo ń tọ́ ọba ṣe bẹ́lọ̀ pé kó fàlùbáríkà sí kárówó òjijì kọ́ ní jẹ́ pà ń gbádùn ìwọ̀n bá díẹ̀ tọ́ ọba ní tọ́lọ̀ bá fàlùbáríkà sí ìní gbádùn kọ́lọ̀bọ sàmọ̀nà wa ọlọ́bọ̀ ọba àlekí ọlá ní wàyẹ́sàlùnà kàmáda yòǹfẹ̀kún ó lè láàfù wọ́n bí ọlẹ́rẹ̀ rẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ìbéèrè mi tunu ìpè ma za yi ń fi inu inú àwọn fún onítẹ̀sí ní pé kẹfà yóò ń fi kúnà tí báwo la ṣe fẹ́ náwó wa ọlọ́ọ̀bá ṣe wá lójú kòkòrò ká náwó wa sójú ọ̀nà tọ́lọ̀ báwo la ṣe fẹ́ náà apákanú àwọn olùmọ́ ní ááyà ọ̀sọ̀kalẹ̀ ní kọ́lọ̀ ọgbó zaka. ṣe zaka ọlọ́ọ̀bá ti sọ bá ṣe ṣe zaka ọlọ́ọ̀bá sọ nù alkùnrin pé iná masọ́dọ̀ kọ́tù lè fúkọ̀rọ̀ ìwọl masakin wal amiri na alaiha wal mu'allafa ti kulubuhun wa fi riqabi wal gari mina wa sabi lillahi wa bi sabi ọdí ọ̀tọ̀ min allah ọlọ́ọ̀bá sọ àwọn oríṣi èèyàn mẹ́jọ táàkùn zaka ẹ tó tó yọ zaka kọ́ wá di wọn kó ṣe zaka fún wọn. wọ́n ní àyà yìí kó di pọ́lọ̀ wọn bá sọ àyà zaka kalẹ̀ lọ́sọ̀ kalẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀kan ní àà aya in sọ̀rọ̀ nípa owó tí èsè zaka torí pé kìí se gbogbo wa la lówó tó tó kayọ̀ zaka ṣùgbọ́n gbogbo wa la ní tọ́rọ kọ́bọ̀tọ̀ se fún wa ó kéré se fún kaluku inú rẹ̀ bó láti ná ta lọ́ya fún ta lọ́ya mọ́ fún ọlọ́ọ̀bọ̀ ọba àlékí ọlá ní ilé ànẹ́bí sallallahu alayhi wa sallam wá dá báyìí pé kúlè sọ fún wọn pé àjẹsẹ́kù ni ẹ fi ṣe sàrà ìtọ́sẹ́kù nù dúkìá ẹwà nù ọlọ́n tọ́ ọba ní ìtọ́jẹ́ nǹkan làrúrí ti sẹ̀mí tọ́ ọba yọ́kù yọ́kù fi sàánú aláìní ìmáàmù hasan olùbásọ́rí ni aya yìí ń sọ̀rọ̀ nípa pé ó ní dáríkà aláyẹ̀jẹ̀ adama alaka fún mataka ada tas alanas ọlọ́run ọbọ̀ ní inú owó tó ní kọ́ ọ́ á ná gbogbo ẹ̀ tán kó fi gbogbo ẹ̀ ṣe sàárà kí ọ̀nà wa tó bẹ̀rẹ̀ sí tọrọ jẹ islam ò wí bẹ́ẹ̀ àwọn nǹkan kan wá tọ́ jẹ́ pé ojúlówó ọ̀ràn ni inú dúkìá rẹ̀ ọ̀pọ̀ àrọ́pọ̀ àwọn àfọ́ ni ai ma fadula an ahalika in tó bá sẹ́kù lẹ́yìn ìgbò ti gbọ́ bùkátà lè rẹ̀ tán in ló tó kó mọ́ sọ pé bukata ìyẹn ní pé tó jẹ́ làrúurí torí bùkátà ò lè tán ẹn tó lọ́kọ̀ mẹ́wàá ń tún ronú ọkọ̀ mi jáde lánàá ẹn tó lógun lé ń tún ronú ètí ó tún rà lómi bùkátà ò lè tán kì í ṣe léwu là ń sọ kọ́ àṣọ pé tọ̀ èmi náà ẹ̀rí ẹ̀kọ́ wọ́ọ̀dù mi ètí kú pẹ̀lú aṣọ wọ́n ní ọdí bàbá gbọ́ kan tó o bùkátà àwọn ni arákùnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wá nú àdísì àbí hùrẹ́ra ó ní yàrá súrọ̀lá ó ní rí òjíṣẹ́ ọlọ́run ríndì dinar ó ní mo ní dínárì kan tí mo ní dúkìá tí mo nínú bóò ní kí n ṣe sí annabi ni anfiqu ala annabi ni náà lera rẹ lórí ọjẹ́ òmùwọ́n náà ní bùkátà jẹ́ fi gbọ́ bùkátà ara rẹ̀ kọ́lá arákùnrin bá ní irú òjíṣẹ́ ọlọ́run indi akọ̀rọ̀ mo ní mi tí mo bá ná èyí mi mo tún ní mi bí ìgbà tí ń sọ bá nẹbi pé mọ́kà ní dírà mo fẹ́ fi ṣe bó ní ṣe sí nígbà wọ́n kọ́ ànẹ́bí ní bùkátà ara rẹ̀ náà ó ní mo ní mi ànẹ́bí ní àǹfíkù àlà àhàlìkà náà lé àyà àtọmọ rẹ lórí ntí àyà ntáwọn ọmọ náwó lé wọn lórí. kọ́lẹ̀ indi ahar onye ní mo ní mi gbogbo ilé mo ti ṣètò rẹ̀ mo ní mi kọ́lá àǹfíkù àlàwálẹ̀dìkà ó ní náà lé ìyàwó rẹ̀ lórí tán ní mi rántí àwọn ọmọ rẹ̀ tó bí indi ahar onye ní mo ní mi sallallahu alayhi wa sallam wa sọ fa'anta absar tara tiẹ̀ tọ́ ọgbọ́là rúrí aya tọ́ ọgbọ́là rúrí ọmọ ìwọ ọlọ́kùn kọ́ ọmọ tó fowó sí ìyẹn ni gbogbo bí ọba náà sí ní ìsàmù sọ òṣìṣẹ́ ládàá bákan náà ọwọ́ nú àdìsí mi anabi sallallahu alayhi wa sallam nú àdìsí jábìr ọsọ farakùnrin pé anabi ní ibda binafsika fatasada aleha bẹ̀rẹ̀ pẹ̀lú orí ara rẹ̀ sí sàráàfù orí ara rẹ̀ sẹ́lómi ó lówó ṣùgbọ́n àwọn tí ń dà láàmù yóò sì máa jẹ kò lè jóúnjẹ gidi sínú rẹ̀ kò lè wọ́sọ gidi sọ́rùn rẹ̀ torí pé kí ni kí wọ́n mọ̀mọ̀ kó ní anábì ni wọ́n náà ti sàrà àforí ara rẹ̀ má ti gbé sàrà lọ́ta ṣe sàrà àforí ara rẹ̀ jẹ́ ń gbádùn ìtọ́jú oúnjẹ tó níbùkátà tára rẹ̀ níbùkátà sì jẹ́ anábì sọlọ́lá àlẹ́ òsàlẹ̀ ni fàyín fàdùlà ṣe ń fàlẹ̀ àhàlìkà tí n tọ́ba sẹ́kù nu dúkìá rẹ̀ náà ti àyà rẹ̀ tọ́ba sẹ́kù ànábi sallallahu alayhi wa sallam ni fàdí karabatika rántí àwọn ẹbí rẹ̀ ọlẹ́gbọ̀n ọlábùrò ọlábùrò ìyá ọlábùrò bàbá àwọn náà láwọn ọmọ máa rú pé ta ní ràn lọ́wọ́ nù wọn kó o tó gbé sára rẹ̀ lọ títí títí inú ẹbí yín inú àwọn tí wọ́n súnmọ́ ta ló ní ìdí ìrànlọ́wọ́ tó lè ràn lọ. àwọn fásitì kò yí sọ pé pàápàá jùlọ nu àwẹ̀ pàápàá jùlọ nu àwẹ̀. anabi sallallahu alayhi wa sallam inú àdísì àbí hùrẹ́rà radiyallahu ta'ala anhu wọ́n ni khairu sadaqa karatu fi lóore jùlọ ma kánà an zahari zinan o náà ni sàrá ta se lẹ́yìn ìgbà ta ti gbọ́ tó jẹ́ bukata lárúrí wa tán ọkàn rẹ̀ ń fẹ́ dúkìá ṣùgbọ́n mú fi se sàrá ọwá ni wàlíọ́dùn olùyà khairu minaliyadi sufla ṣùgbọ́n wọ́n tó wà lókè ó lóore ju ọwọ́ wà ń sálẹ̀ lọ ọwọ́ ànábì ní ìwọ jẹ́ gbìyànjú kọ́ ọjẹ́ ẹni tí ń fún yàn má máa jẹ́ ẹni tí ó jẹ́ pé jojúmọ́ rẹ̀ kan káwọn èèyàn fún àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam ńgbà ọlọ́run sọ ayé àkàlẹ̀ pé ká ṣe sàrà àkánáwó wa sójú ọ̀nà tọ́lọ̀ àwọn atálíkà náà àwọn sàábì tí wọn ò lówó kílẹ̀ mọ̀ tí wọ́n ṣe wọ́n lọ gba ẹrù wọ́n lọ ṣiṣẹ́ agbèrò wọ́n gbèrú wọ́n gbà wọ́n sọ̀ ńgbà wọn ru ẹrù tí wọn rówó gbára àwọn náà fi ṣètò ọlọ wọn ni àwa náà gbọdọ dá sítọ lọ nítorí lélẹ jẹ n ti ń tiraka pé kémi náà dá sítọ lọ mọdù òde pé káwọn èèyàn ọmọ ṣe fún mi anabi sallallahu alayhi wa sallam ní tí wọn bá wá fẹ náwó rẹ sójú ọ̀nà tọlọ wọn wọ́n dà bí mọ̀ntàrú máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà lábẹ́ rẹ̀ ìníjà kó lè làáfù máa jẹ́ inú tẹ́ nanú ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní kàdálíkà yóò yínú láhùlákùnmùl àyàtì la'allakùn ta tafakkaru na fi duniya wal akhira báyìí lọ́lọ́wọ́ bá sai sí àlàyé òfin rẹ̀ fún yóò ọsàlàyé nípa ọtí ọsàlàyé nípa tẹ́tẹ́ ọsàlàyé nípa báwo lẹ́ẹ̀sẹ̀ ná dúkìá tọ́lọ́wọ́ bá fún tí ó ronú áyà máa dúró níbi la'allakum tatafakkarun aya tuntun ni fi dunya wal akhirah ṣùgbọ́n àwọn àfọ̀ ní tafsiri ní ọ̀pàpọ̀ ni bọ́yẹ́ lè bá jẹ́ tó ronú sí ọ̀run yẹn àtàyé gbogbo ń tá a ṣe lófin wọ̀nyí ó ronú sí kí ni iní ọmọ játùbọ̀ tán rẹ̀ láyé ń bì kí ni ọmọ jẹ́ ibùpadà sí rẹ̀ lọ́rùn tẹ́dà bá ń relé iní ó jẹ́ lè mú fún ọlọ́ọ̀bá ṣiṣẹ́ o máa rántí pé látàyé ń bì kí ni ọ máa já tubọ̀tán rẹ̀ kí ni ọ máa jẹ́ àǹfààní àbídàkejì rẹ̀ nípa ọba tẹ̀lé ọ̀nà àbọ̀kọ̀ bákan náà lọ́rùn kí ni ọ jẹ́ ibùgbé rẹ̀ ń jẹ́ ọ̀gbìn alkiyama sẹ́nà ni àbídàkejì abálìjànà kọ́lù sí wa lọ́mọ àlìjànà kọ́sọ́ wa ń bì náà nítorí ìdílé ọlọ́ọ̀bá ń se àwọn ááyà yìí lófin ń sọ àwọn òfin kalẹ̀ kálẹ̀ bá àmọ́ bó o kí ni o báwo láti gbé tá a ti bọ́ níbi ìyọ́ ọlọ́run kọ́lọ̀ bọ́ sànù wa áàdùn ọba ìlú ní ìṣáàlá lọ́la tọ́lọ̀ bàbá mú wa ju ọ̀la lọ á tẹ̀síwájú ọlọ́ọ̀bá tún béèrè inú àwọn ìbéèrè tí wọ́n bí àdébí sọ̀tọ̀lá àrẹ òsọ́lá àwọn sábà béèrè pé bóò lásọ̀ mú òrùka sí ìwọ́n tí wọ́n fọ́ máa òrùka tí ọ bóò bóyá tá a bá rí ìbéèrè kan tàbí méjì àátà ìṣá I made a pledge to Allah, but can't fulfill it due to the fact the item has been changed to a modern one, and I can't afford it. Can I get something else to replace the item? ẹn tí ọkọ̀ béèrè wọ́n béèrè pé àwọn ṣe lè rí kan báyà tí ń bẹ tí ń jẹ́ nadir wípé láàrin àwọn àtọ́lọ̀ àwọn sèlérí pé bọ́yá tọ́lọ̀ bàbá se báyìí fún mi èmi náà se báyìí àbí gan mọ́kàndúró pé ń se báyìí fọ́lọ̀ níṣẹ́ láàdá wọ́n béèrè pé ṣùgbọ́n ní ìsìn àsìkò táwọn bára wọn kí ti yí padà àwọn òsì rọ́nà rẹ̀ sáwọn se nǹkan mi eléyìí ọta kókó tó oníbùkátà sí pé ká gbọ́ àfọ́síwẹ́wẹ́ kí ni sẹ́wọ̀n kí lèèyàn lòun ó ṣe ṣé nǹkan ní ìta lè fi dàárọ̀ rẹ̀ wà níwòye sí ìsìláàmù eléhùn ńlá gbọ́dọ̀ gbọ́ àlàyé lórí rẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn báyìí ti lè ṣèlérí níwòye sí ìṣẹ̀ríà níwòye sí ìṣẹ̀ríà tẹ̀yìn bá ṣèlérí láàrin rẹ̀ àtọ́lọ́hún ìpè ọlọ́ọ̀ba máa ṣe báyìí ní ti dáadáa. ó ti jọ́ràn àyàn kó musẹ tí nǹkan míì bá wá kọ dínà tí ò lágbára rẹ mọ́ ọlọ́run bá rí pé kọ́ lágbára rẹ̀ ọlọ́run ọba ò ní mu lórí tí ò lágbára rẹ torí pé láyò kẹlífù láhùn nafsan ilá ọ̀sáhá láyò kẹlífù láhùn nafsan ilá máa àtà ọlọ́run bó sàmànáwá ká mọ àlàyé nípa pé yẹn lòun ó tí ò lè ọláwù ìbéèrè mi pẹ̀lú àwọn ọmọ ó wá ṣẹlẹ̀ pé bí a ti ṣe kíráka mẹ́ta ni bí a ti ṣe kíráka mẹ́ta tí a kí bí a ti ṣe sálámà ní èmi dìde kí nẹ́bílà ṣẹ́fẹ̀ yìí ráka méjì bí mo ti ṣe wá dìde kí nẹ́bílà yìí àwọn ọmọ mi náà bá dìde yẹn nẹ́bílà yìí bí a ti ṣe wá sálámà ni wọ́n fi àkíyèsí mi wípé ráka márùn-ún ni àwọn kí ni mo bá sọ fún wọn pé nàìjíríà ṣẹfẹ ni mo yàn abájídé múraka ọ̀rọ̀ kan tí ó kú wa pẹ̀lú ṣíṣe báyìí báwo ni ìdájọ́ ìwọ. kò sí tó burú bó ti ẹ̀ka ṣe náà torí pé ńgbà jẹ́ pé àsìkò tí jìnnà bíi pé a lè ṣe kí ló kọ rẹ̀ so nítorí délé ráka kan tó bọ̀ a lè múraka àwọn akasálámà lọ́dọ̀ àwọn olùmọ̀ mi ṣùgbọ́n ńgbà jẹ́ pé irun ló tún wá láàrin rẹ̀ ṣé irun tó wà ó ti kọ dínà ká lè kan tì í ní pẹ̀lú ọ̀pọ̀lọ́ ìbínú pé kò sí tó burú bí wọ́n ṣe kí òun náà kò sí tó burú kọ́lọ̀ bọ́ gbalẹ̀ sí fún ọlá ọ̀tá àlà. tí ọmọkùnrin bá ní òun fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àwọn òbí rẹ̀ ní kò gbọ́dọ̀ sí ìjẹ́ sí àwọn òbí lẹ́tọ̀ọ́ láti kọjínà rẹ̀. ọ wá lọ́wọ́ kí lọ́fà tí wọ́n fi ní ọmọ sí sẹ́yìn tíṣẹ̀rí àfaramọ́ ni àbí tíṣẹ̀rí ọ̀faramọ́ yálà ìyàwó ẹlẹ́ẹ̀kejì lọ́fẹ́ ṣe àbálá àkọ́kọ́ ẹni tó lóun fẹ́ fẹ́ ní àwọn ọ̀gbà kan fẹ́ẹ́ àbọ́mọ fẹ́ lọ́kọ̀ àwọ̀ ọ̀gbà kọ́kọ́ ọ̀fẹ́ lágbájá gbogbo ẹ̀ṣẹ̀rí ma ṣẹ̀rí àmọ́ wò pé kí ni ìdí táwọn òbí fi láwọn faramọ́ ìdí ńlá wò torí gbà rí pé ẹyọ̀kan tó fẹ́ gan bọ́ ọba sámọ̀ bọ̀ èyí tó gbélé gan wọ́n ń bá bọ̀ ni ẹgbẹ́lẹ̀ ìwọ̀n àwíjàre tó dáa ni ó sì fojú hàn àmọ́ pé àfìtínà ah, ogun fìgínà ayálé làwọn ọ̀fẹ́ inúdé eléwọ̀n tí tò torí pé kí ni tí ń bá ń lọ sí ìranù ń ta ẹ̀mọ̀ nílé ka lọ́wọ́ kò nígbà tó ti lóhun ọ̀fẹ́ tó sì lágbára rẹ̀ ẹ bá fàdúrà tì ọlọ́ọ̀kọ̀ ọmọ ẹ̀sìn ọlọ́ọ̀rán ọlọ́ tó fi bá wọn ntí sẹ́ àwọn máa ṣe mí láàánú ẹlòmíì tí ó yarí ìpọ̀ táwọn òun ọ̀gbà pọ̀ mọ̀ òun ọ̀fẹ́ ìyá tí ẹ̀ àwọn mẹ́rin ni ò ìyá tí ẹ̀ gan nìyàwó nú àwọn mẹ́rin òun wá rọpọ̀ mọ̀ tí ò ní wọlé èmi rò pé gbogbo léhùn jẹ́ nǹkan kan ìdí tí àwọn òbí fi láwọn ọ̀gbà ńláwò níwòye sí ìṣẹ̀ríà ṣe ń tíṣẹ̀rí àfaramọ́ ni àbí tíṣẹ̀rí ọ̀faramọ́ tọ́bá ń tíṣẹ̀rí àfaramọ́ ni á nìkan mọ̀ ibà ilé takò ọ́takò fi ọlọ́ọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ tíṣẹ̀rí ọ̀fara mọ́ àbí tíṣẹ̀rí à kèése ìyàtọ̀ sí tíṣẹ̀rí à takò ìdó eléhùn á ní ìtọ́dá ní pé káwọn òbí ó se sùúrù kí wọ́n tẹ̀lé ìtọ́lọ̀ wọn bá ní kàṣe gbogbo ẹ̀ jùlọ kí wọ́n mọ bá abẹ́ lọ ilẹ̀ ní tó fi dáa jù tó bá wá jẹ́ pọ́kànrán ìgídá ó lè se sùúrù rẹ̀ kìí pé wọ̀ nílòótọ́ ìtàwọn òbí sọ kìí se nǹkan kan tíṣẹ̀rí àkọ́

wàlá ẹtí ara mi lè gbọ́ ẹtẹ́ à ọlọ́lọ́mọ ẹjẹ́ iná ti sọ ẹ ẹtẹ́ à ní ọlọ́lọ́mọ ẹjẹ́ lómi náà ti sọ òótọ́ là ń sọ fúnra wa pé kọ́sá ti mọ́ mu wálé àwọn ọlọ́mọ ẹjọ́ ń wọn ọmọ ṣe ń ta eléwòn lọ́wọ́ fara mọ́ eléwòn lọ́ fara mọ́ ẹjá bẹ̀rù ọlọ́run jẹ́mọ́ ẹjá bẹ̀rù ọlọ́run kọ́lọ̀ sàmànà wa wàlá ọ̀tá ara rẹ̀. Ah, wọ́n ní kí àwọn tí wọ́n ṣètò dáwà tí masláṣí wọ́n ní ká kéde nǹkan méjì àkọ́kọ́ ní pé àwọn tí wọ́n ń dá sítọ̀ lọ́n tí wọ́n sàdé pé tọrọ kọ́bọ̀ táwọn ọmọ fílẹ̀ lóṣùoṣù wọ́n ní ká tún rárá wa létí àwọn akọ̀ọ̀kan tó jẹ́ pé àti ilé pé bákan náà wọ́n ní pépà díẹ̀ kan tí wọ́n fi ń sọwọ́ sí nípa ìgbìyànjú tí jamaa ṣe nínú mọ́síláṣí lórí pé àwọn kọ̀ọ̀kan táàrùn pé ó kú díẹ̀ ká tuntun ẹ kí àkójọpọ̀ mùsùlùmí ọ̀ràn wọn lọ tá a mọ̀ pé wọn ò ní ẹlòmíín tí ó jẹ fìtínà ni nítorí ìdí eléyìí nínú tí àwọn elétò mọ́síláṣí máa ṣe lọ́dọọdún létò ó náà ni pé ìtọ́jú ọmọ àwọn nǹkó oúnjẹ ìrẹsì ni àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó farajọ òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn a máa rà tí wọ́n ha fún àwọn aláìní pàápàá jùlọ nínú oṣù alápọ̀nlé léyìí tí wọ́n ń pè wá sí pé kí àwa náà dá sí nítorí délé kọ́lọ̀ba kí ó ṣe àlékún bíbọ́ àṣírí fún wa wọ́n ń pín àwọn pépà kan kìí ṣe dandan kọjá pé ọkà rí gbogbo wa ṣùgbọ́n àwa tá a bá rí àtàwa tá a rí náà nínú àwọn tí wọ́n sọ pé wọ́n ní báàgì rẹ́ẹ̀tì bíi àpò mẹ́fà àti tọ́jẹ́ ti fún àti local àbí àpò mẹ́fà gẹ́rọ àbí dáwà lólu ààrẹ bá lágbára níta bá lágbára lè fi sọwọ́ sí àwọn kọmitì kọ́dà kò ṣe spaghetti lọ bá lágbára àti lera tí wọ́n bá kó gbogbo ẹ̀jọ́ wọ́n fi ṣe sára èyí tó wùwà ní pé tó bá pọ́síbù àfẹ́ kó ju ọ̀la lọ torí pé níta bá rí ìwọ̀nba níta bá náà ní ká afẹ́ fi kún àwọn èèyàn lọ pé kí wọ́n lè fi gbàwẹ̀ kí é ṣe kó rí gbàwẹ̀ bá dá méjì láti mọ̀ sọ pé ẹgbà báyìí náà tá a bá ṣe ń gbà náà kò sí tó burú ṣùgbọ́n ká ní bẹ́ẹ̀rẹ̀ àwẹ̀ ní fi lọ́lá jù ẹni tí ó sì ní nǹkan oúnjẹ tó lè fi ránṣẹ́ tọ́rọ́kọ́ tó bọ̀ tó bá ní sọ pé tọ̀ ní tèmi náà fẹ́ fi dá sí tọ́lọ̀ ni kọ́lọ̀ ọba kọ́ gbà lẹ́sí fún gbogbo wa wọn láwùjọ ara rẹ̀. ìbéèrè kan wá tọ́ sí ẹ̀ ní ti á sọ́dọ̀ la ṣáàlà gẹ́gẹ́ bá ti sọ pé ṣáàlà fẹ́ kọjá aago mẹ́wàá ààbò kọ́lọ̀ ọba kí ọgbà lẹ́sí fún wa inṣàlá kí ọlọ́gbó tún fún wa ní ìyànjú bá ṣe tètè dé lónìí dà kọlọ̀gbó jẹ́ ká lè máa ṣe ń gbogbo ògbà wọ́n jẹ́ pé pẹ̀lú ọgbọ̀nà aago mẹ́sàn tí ó bá sí pé nkankan lọ́ bá fa ìdíwọ́ kọ́ra lé díẹ̀ lábẹ̀rẹ̀ tẹ̀sí ọgbà lẹ́sìn fún ومتعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر هنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم